ó yá ká tún máa gbára dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti ń wà káàkiri àgbáláyé ìkànnì cream redona tv eléyìí tá a kalẹ̀ síbàdàn níbẹ̀ gangan la gbówà síta ti jayé bí ọlọ́ba ọbẹ̀ pẹ́ni fọ́nà ọba àánú eléyìí tó tún dá a padà sórí ètò lónìí yìí ọpẹ́ ni fún orúkọ rẹ o lórúkọ gbogbo àwọn aláṣẹ fún ìkànnì Kim TV àrẹ́jù lórí wá dórí ẹtí òjì kẹmọ́rì wò káàkiri àgbálá ayé mò ń sọ̀rọ̀ nípa àánú olúwa pọ̀ sẹ́rẹ́ mi gangan bùkátà nkàrà sí abdulhamid lórúkọ mi dá sí wọn lálejò ìròyìn eré ìdárayá àti Crew TV àrẹ́jò òun gangan ló ń lọ lọ́wọ́ láti bẹ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ ìyẹn lórílẹ̀‐èdè wa Nàìjíríà orílẹ̀ báyìí gangan láti máa ń kẹsàn án ròde o pàápàá jùlọ nínú ti ìdíje ẹlẹ́ni mẹ́jọ ilé tó ń wáyé nínú ẹlúgbó ti bá sọ̀rọ̀ nípa NLS Super Eight ìyẹn láti mọ àwọn ikọ̀ mẹ́rin eléyìí tí yóò ga àgbéga ìyẹn lọ sí ti líìgì àgbọ̀jẹ̀ tí lédè wa nàìjíríà ẹ rí àwọn ikọ̀ mẹ́jẹ̀ẹ̀jọ ilé tó jẹ́ kí wọ́n gbá bọ́ọ̀lù ilé tó gbé wà nínú ìdíje ti nnl ìyẹn nínú ẹnugu lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe bá yín sọ̀rọ̀ níbi tá a ti rí niger tornadoes bákan náà economic warrior ti Maiduguri Niger Tornadoes ti Minonio economic warrior yẹn ti Maiduguri Gombe united láti ìlú Gombe bákan náà DMD yẹn láti ìlú Borno Ekiti united ìyẹn láti ìlú Èkìtì Remo Star láti Ìjẹ̀bú Òde gẹ́gẹ́ ìsẹ́ràn àsìyẹn ti Ẹdó bákan náà tiwantiwa lórí yóò dé shooting star sport club ìyẹn three sc wọ́n wà nínú Enugu báyìí o níbi tí wọ́n ti ń gbáradì láti mọ ìjàgbọ̀gbọ̀ láti mọ ikọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ èdè tó jẹ́ pé àwọn gangan ni wọ́n ní àgbéga ìyẹn lọ sí líìgì àgbẹ̀jẹ̀ tó léde wa nàìjíríà ṣe wá lọ́rọ́ tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìdíje bó ṣe bẹ̀rẹ̀ ní òní tí ń ṣe ọjọ́ keje oṣù kẹsàn-án twenty twenty one ó dẹ̀ jẹ́ wípé ìwà ti ń di ọjọ́ àbámẹ́ta yẹn ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ìbátan òun gangan ìdíje náà yọ mọ̀ tẹnu gbogbo sẹ́rí ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ilé tó jẹ́ pé ó wáyé lónìí ikọ̀ Gombe United àwọn àti ẹn Karimi Warriors àmì góòlù kọ̀ọ̀kan ni wọ́n jọ gbá wọlé ara wọn nítorí wípé abala àkọ́kọ́ gangan ni ẹn Karimi Warriors ti ni wọ́n ti kọ́kọ́ gbé àmì góòlù ọ̀hún kan wọlé nígbà tí ó di ìṣẹ́jú méjìdínlọ́gbọ̀n twenty eight minutes látọwọ́ Mustapha Yuga àmọ́ tó ìṣẹ́jú mẹ́tàlélógún ìfẹsẹ̀wẹsẹ̀ náà kó ó gangan ni Ibrahim Lawal ló dé àmì ayò góòlù yẹn kọ padà àmì góòlù kọ̀ọ̀kan ohun gangan ló wáyé láàrin ẹ̀ka navy warrior ti maiduguri àti àti gombe united àti gombe united ìyẹn níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ eléyìí tó wáyé tá a bá sọ nípa ìdíje nls super eight eléyìí tó lọ́wọ́ nínú ẹ̀yìn ológun ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì eléyìí tó jẹ́ pé ìyẹn ti bẹ̀rẹ̀ kódà abala kejì ni wọ́n wà ìyẹn wáyé lọ́rọ́ báyìí láàrin consulting star ti ìbàdàn àti bẹ́dẹ̀ insurance àmọ́ kí n má tàyè ẹ̀mí ayò kọ̀ọ̀kan ni wọ́n ti ń gbá lọ́wọ́lọ́wọ́ báyìí o nítorí pé oníwò gba penalty òun gangan ni bẹ́dẹ̀ insurance òun ni wọ́n fi kọ́kọ́ mi àwọn two city star kó tó wá di pé ayò dèjì má lọ́mọ́ òun gangan ó dá padà ìyẹn fún kọ́ńtírẹ́sì àgbàdẹ́lẹ́ẹ̀kejì ni wọ́n wà eléyìí ló máa jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ lẹ́ẹ̀kejì tá a bá sọ nípa NLS Super táwọn bá ti wọ́n parí tán sẹ́rí ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó máa tẹ̀lé ìyẹn máa wáyé láàrin DMD àwọn àti Niger Tornadoes kó tó wá dé wípé Èkìtì United fún ọmọ wàkó pẹ̀lú Remo ní ìfigagbága eléyìí tó pé máa ká ìlú ọ̀la gẹ́gẹ́ ni yóò ti máa tẹ̀síwájú bákan náà bóyá láti inú díje nnl ó di inú ọkọ̀ àgbọ̀jẹ tí èdè wàyẹ ti super eagles torí kò tí ì ju ìṣẹ́jú bíi márùn lọ eléyìí gangan tí wọ́n ti bọ́ sí orí pápá báyìí o nítorí orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n wà kó pẹ̀lú kẹfà ìyẹn nílùú kẹfà bákan náà náà bá gẹ̀dọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ gangan òye ló wà lára àwọn ìdíje kọ̀mẹ́sì ẹ̀yọ láti mọ orílẹ̀-èdè wo láti ilẹ̀ adúláwọ̀ òun ló lọ sójú ilẹ̀ adúláwọ̀ ìyẹn níbi fi ẹ̀ nàìjíríà àgbáyé tó bá ti di ọdún twenty twenty two ìyẹn ló lè dé kàtà ẹni fẹsẹ̀wọnsẹ̀ alákọ̀ọ́kọ́ eléyìí tí olóòdùwà nàìjíríà táwọn kọ́ gbá sẹ́mu kẹ́kẹ́ sí ìmọ̀ká borí àpẹ̀dá mẹ́rin kì í sí òdo àmọ́ lónìí yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù eléyìí tó ṣe kàn rìn àwọn gangan ni wọ́n ti fi bàbá rì sílẹ̀ o látàrí òfin eléyìí tí àjọ tó ń ṣàkóso dígírì tó léde ilẹ̀ gẹ̀ẹ́sì ìyẹn EPA tí wọ́n fi síta pé àwọn orílẹ̀-èdè tí àrùn COVID-19 tó wá bájà gidi gangan kò ní wo àwọn tàbí àwọn ò ní fi àyílẹ̀ kí àwọn agbábọ́ọ̀lù àwọn kó lọ síbi láti lọ kó wa lẹ́yìn tó túmọ̀ sí wípé àwọn agbábọ́ọ̀lù ilé ìjọ ó gangan ó ní òfin yìí. ó ní òfin gangan mú tí wọ́n fi lè tẹ̀lé orílẹ̀ wa nàìjíríà ìyẹn lọ sí ìlú kẹfà níbi tó jẹ́ pé leon balógun tó ń gbá bọ́ọ̀lù ìyẹn nù ranger bákan náà wintrust ekong tó jẹ́ igbákejì inú ọkọ̀ watford ló wà tó mi àwọn òun náà wà lára wọn wilfred ndidi ọ̀gẹ́ni kárọ̀ ẹtẹ́bọ̀ gbogbo àwọn yìí olóríwá àìná gbogbo àwọn yìí gangan ni wọ́n ti kà sínú ikọ̀ wọn àmọ́ síbẹ̀síbẹ̀ olùkọ́ni ti àgbọ̀jẹ́ ti orílẹ̀-èdè wa nàìjíríà kò sẹ́ẹ̀ nípa general crow òun gangan ló sọ báyìí wípé pẹ̀lú àwọn agbábọ̀ ilé tó wà lẹ́yìn ní nǹkan ó sẹnu rẹ̀ ìyẹn tá a bá ń sọ̀rọ̀ nípa mẹ́sìn wẹ́sẹ̀ kù mẹ́sìn ó lọ láti mẹ́n ó lọ sójú ilé adéláwọ̀ nínú ìdíje àgbáyé tó bá ti di ọdún twenty twenty lórílẹ̀‐èdè Qatar ilé ètò yẹ pé ohun tí ń wáyé báyìí láàrin orílẹ̀‐èdè wa Nàìjíríà àti kọ̀kẹ́fà. yàtọ̀ fún orílẹ̀-èdè wa nàìjíríà sẹ́rí Equatorial Guinea òun àti Mauritania àwọn náà wọ́n jọ ń wà kó bákan náà wọ̀. bákan náà orílẹ̀-èdè Congo àwọn àti Senegal àwọn náà wọ́n jọ ń wà kó lọ́wọ́lọ́wọ́ báyìí o Burkina Faso àti Algeria yẹn di aago mẹ́jọ. láti ilẹ̀ adúláwọ̀ odò orílẹ̀-èdè Europe níbi táwọn náà ti ti gbọ́ kọ̀mẹ́sì ọyọ ti wọn láti mẹ́ntí ọ̀lọ́ sojú tilẹ̀ apá tilẹ̀ Europe bákan náà nínú ìdíje TV àgbáyé ní kàtà 2020. ẹ̀rọ ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí mo fẹ́ máa gbá sí yín láàyè gbogbo ẹ̀ pátápátá aago mẹ́jọ kùsẹ̀jú mẹ́ẹ̀ẹ́dógún òun gangan ni yóò máa wáyé ṣùgbọ́n kan ti ń wáyé lọ́wọ́lọ́wọ́ báyìí láàrin orílẹ̀-èdè Azerbaijan pẹ̀lú èdè Portugal ẹ Republic of Ireland àwọn àti Serbia ìyẹn di aago mẹ́jọ kùsẹ̀jú mẹ́ẹ̀ẹ́dógún bákan náà Bosnia Herzegovina àwọn ọmọ ìgbàlejò Kazakhstan orílẹ̀-èdè France yóò wà ní Finland ní ọ̀nà bákan náà kẹ̀dẹ̀ Austria àti Scotland. orílẹ̀-èdè Denmark àti orílẹ̀-èdè Israel ni o orílẹ̀-èdè Faroe Islands àti Moldova sani Montenegro àti Latvia orílẹ̀-èdè Netherlands àti Turkey bákan náà Norway àti Gibraltar Croatia àti Slovenia orílẹ̀-èdè Russia àti Malta orílẹ̀-èdè Slovakia àwọn àti Cyprus sani gbogbo àwọn fẹsẹ̀wọnsẹ̀ lè ti mo dárúkọ yìí tó bá ti ń di aago mẹ́jọ ìyẹn kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún òun gangan ni gbogbo rẹ̀ ni ó máa wáyé ọ̀sẹ̀ eléyìí tó ń wáyé ìyẹn láàrin lágbà tí rò láwọn ti àwọn orílẹ̀-èdè tí rò níbẹ̀ gangan ni mo gbà ìyẹn lọ sílẹ̀-èdè France torí bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí ṣe rí àwọn alákòóso ti kọ phd ìyẹn e lórílẹ̀-èdè France òun ni wọ́n ti wọ̀n wípé ó dàbí ọ̀rọ̀ ó lè fẹ́ má bọ̀ sínú o torí pọ́ pọ́gà gángan fúnra rẹ̀ pẹ̀lú báwọn ṣe ń òun gẹ́gẹ́ fẹ́ràn báyìí ìyẹn láti lọ darapọ̀ mọ́ pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n kọjọ sọ tẹ́lẹ̀ àfojúsùn wọn òun ni képo kóga owó àwọn adarapọ̀ wọn kọ péèjì tí wọ́n ti dòpin sá ṣùgbọ́n ó ìtọ́ ń tà wọ́n lọ́wọ́ tí pàpọ́gà wọn gan tó tiẹ̀ tó ń bá wọn alákòóso kọrẹ́ màdì tó ti bá wọn sọ̀rọ̀ òun ni pig làwọn wọ́n pé agbábọ́ọ̀dù kan yẹn ni AC Milan tabaso nípa Frankize òun ni wọ́n gbé káwọn fi ọmọ orílẹ̀-èdè Ivory Coast ni ọmọ ọdún márùnlélógún pé ní twenty four years of age òun gangan làwọn alákòóso òkè kan phd ní àwọn òpèsè òun gangan lè fún àwọn táwọn fẹ́ táwọn rí pọkú ni wípé táwọn ràdán àwọn sì àwọn gangan bọ́ọ̀lù ṣùgbọ́n àdé táwọn òkà wọn níbẹ̀ ikọ̀ AC Milan sí lílo agbábọ́ọ̀lù kan náà bẹ nínú ikọ̀ Tottenham mọ̀sán nípa tẹ́gbẹ́ ìdóbele ẹ̀rẹ́ àwọn aláṣẹ àti wà ikọ̀ Tottenham wọn ò kéka wọn mú agbábọ́ọ̀lù káwọn lọ mú wa ikọ̀ AC Milan sẹ́rí agbábọ́ọ̀lù tó bá jẹ́ ikọ̀ AC Milan tó wà òkà wọn nífẹ̀ẹ́ sí ikọ̀ Tottenham àwọn frankisẹ ní ọba ọba ọmọ sílẹ̀ gẹ̀ẹ́sì ṣùgbọ́n ọ̀rọ̀ yìí wọ́n rò ní wọn tí ì lọ sínú tó bá yẹ kọ ac milan bóyá àwọn alákòóso ti kọ ac milan bí wọn ò tiẹ̀ tẹ̀wọ́ gbárù kọ́bá lọ́wọ́ àwọn. lẹ́yìn tó túbọ̀ sí pé ìkọ́ pag tí wọ́n bá tiẹ̀ wàá gbé agbábọ́ọ̀lù mọ̀ọ́sọ́ nípa frankisẹ ọmọ ẹgbẹ́ orílẹ̀-èdè Coast wọ́n rìn láti fún ṣòkòtò wọn kó lè àìfàkọ́mọ̀jẹ̀ wípé ikọ̀ tọ́tíàmù gẹ̀gẹ̀ náà agbábọ́ọ̀lù ènìyàn padà jà lọ́wọ́. Tottenham ó dínú ọkọ̀ Liverpool torí àwọn tó jẹ alákòóso ti kọ Liverpool àwọn ni wọ́n ti wò báyìí wípé ṣe é rí agbá iwájú ti kọ Real Madrid mọ̀nsọ́ nípa Marco Asensio ògègbè náà báyìí pé ó yá káwọn bá agbábọ́ọ̀lù sọ̀rọ̀ kó wá darapọ̀ mọ́ ikọ̀ Liverpool torí agbábọ́ọ̀lù yìí ọkàn rẹ̀ ó ti súnkọ̀ nínú ikọ̀ Real Madrid o ọkàn rẹ̀ ti sí kọ́tọ́kọ́tá látàrí wípé kò rí ààyè bó ṣe fẹ́ ìyẹn inú ikọ̀ Real Madrid torí olùkọ́ni ti kọ Real Madrid mọ̀nsọ́ nípa Carlo Ancelotti òun ló dàbí èmi onígbàgbọ́ tó pọ́n wọn ní agbábọ́ọ̀lù pé agbábọ́ọ̀lù kẹ́dẹ̀rẹ́ ó mọ̀ wípé tó ọ̀bà láyé láti máa agbábọ́ọ̀lù dáadáa kò ní í sí àǹfààní fún òun ìyẹn láti máa agbábọ́ọ̀lù fún ọkọ̀ àgbọ̀jẹ̀ torílẹ̀-èdè Spain olókùn wá jẹ́ pé Marco Asensio ó wá ikọ̀ níbi tó ti láì mọ́ agbábọ́ọ̀lù lóòrèkóòrè bákan àwọn tó wá jẹ́ alákòóso ti kọ̀ Liverpool oníwájú fojú agbábọ́ọ̀lù bóyá káwọn bá gbẹrun ẹ sọ̀rọ̀ tó kó bá gbàgbọ́dọ̀ ẹ sọ̀rọ̀ kó wá darapọ̀ mọ́ ikọ̀ Liverpool ìyẹn láti inú ikọ̀ Real Madrid wọ́n rọ ọ̀rẹ́ ni o wọ́n ti wá rò pé táwọn dọ̀ bá ikọ̀ Real pé agbábọ́ọ̀lù ilé tó jẹ́ pẹ̀lú òkókó wúlò fún yẹn àwọn ní o láti fi ṣe. láti inú ikọ̀ Liverpool ṣẹ́ẹ̀rí agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Germany orí agbábọ́ọ̀lù eléyìí tó jẹ́ pé orílẹ̀-èdè àgbọ̀jẹ̀ tó yẹ Germany àwọn ṣèpọ̀ ọ̀gbọ̀n agbára ni lẹ́yìn tó jẹ́jẹ́ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ ìrìn àkọ́kọ́ ilé tó gbọ́ fún ipò orílẹ̀-èdè Germany kódà ó mi àwọn ẹni o tá a bá sọ nípa Karim Adeyemi ọmọ ọdún mọ́kàndínlógún ní nineteen years of age inú correct blue Salzburg ó gangan ló ti ń gbá bọ́ọ̀lù rẹ̀ ló ti ń dó lásìkò tá a wà ṣùgbọ́n pẹ̀lú ìṣọwọ́ gbọ́ pé eh, bọ́ọ̀lù ẹ̀ yìí ó gangan ni àwọn ikọ̀ níbi tá a ti ń kọ báyà mú nìyẹn ikọ̀ Barcelona àti ikọ̀ Liverpool òun ni wọ́n ti wò ká agbábọ́ọ̀lù yìí ó dàbí agbábọ́ọ̀lù lè jẹ́ pé ó ní ọjọ́ iwájú ni táwọn dé ìdìbò àìbá sọ̀rọ̀ àwọn wòye pé ó ṣeé ṣe kó wá darapọ̀ mọ́ àwọn tòlóòtọ́ lòdòdò ìkọ̀kan ni wọn ò tí lè bá ikọ̀ Red Bull òtí wọ́n wò ní wípé ọtí kọ́sà kan fi ìfẹ́ hàn ẹ tó wá jẹ́ pé ọlọ́run wá òkè bí wọ́n kó tètè tiẹ̀ lọ́ba ẹ̀kọ́ rẹ́gùn sasbọ̀ ó sì ṣe kó pé òun gangan ni yóò gbé Karim Adéyẹmí tí Karim Adéyẹmí tí ó dẹ̀ lọ́dọ̀ akọ̀mọ́ ikọ̀ yẹn ìyẹn tó bá di sáà tó ń bọ̀. bẹ́ẹ̀ rí agbẹnusọ agbábọ́ọ̀lù fún ikọ̀ Manchester United tó jẹ́ ọgbẹ́ orílẹ̀-èdè ti Netherlands kò sọ̀rọ̀ nípa lóní Van de Beek ló sọ pé díẹ̀ lè kókè agbábọ́ọ̀lù Manchester United sílẹ̀ ìdí abáni wípé òun ti bá àwọn ikọ̀ Everton òun ti bá wọn sọ̀rọ̀ kódà àwọn ti fẹ́ wọ̀ kó tó Manchester United tó tún wà pé agbábọ́ọ̀lù àwọn ìyẹn nínú ọkọ̀ àgbọ̀jẹ̀ tó léde Netherlands gẹ́gẹ́ bí olùkọ́ni ti àgbọ̀jẹ̀ léde Netherlands mọ̀sọ́wọ́ ní Carlos Vanga ó sọ fún agbábọ́ọ̀lù yìí pé tí ó báyìí láti mọ agbábọ́ọ̀lù lóòrè kóòrè ó ṣeé kó mọ̀ pàṣẹ fọ̀gà tó léde Netherlands agbẹnusọ yẹn ó ti wá sọ fún ikọ̀ Manchester United pé agbábọ́ọ̀lù bẹ̀rẹ̀ sí jẹ́ kọlọ̀ ẹ̀ wá wáyè fún láti rédíò tó fi wá dórí ẹ̀ tó jẹ́ kẹ́ ẹ máa wò mí káàkiri àgbáláyé lẹ́yìn náà tó yẹ kó bó ṣe ń lọ ẹ sá lọ sí ìkànnì ìbánidọ́rẹ̀ ti Facebook ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ lọ láìkì ẹ̀ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lẹ́ẹ̀ máa wò wá ó sórí ti YouTube ni ẹ sá lọ síbẹ̀ kẹ́ ẹ lọ subscribe kan tẹ́rẹ́ ìdíyẹn ni o kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lẹ́ẹ̀ máa rí gbogbo àwọn ètò èdè tó ń jáde láti kàn ní QTV rédíò títí gbà ká dàtú máa pàdé bùkádà nkàrà sí abdulhamid dàgbére ó dìgbà.